ló ṣe é ṣe ni èmi gan á sọ̀rọ̀ mi di ọmọ ìgbàjọ inú mi dẹ́dùn pé ẹ̀gbọ́n mi tó ti tọ́jú mi látọjọ́ tó ti pẹ́ àwọn náà wà lórí ìjókòó bíi àkòmí akúnfin tó lọ lọ́gbọ́n lónìí adúpẹ́ <laughs> lọ́wọ́ kábíyèsí gidi gan ni mo dẹ̀ fẹ́ pẹ́sọ́nálì dúpẹ́ lọ́wọ́ bàbá wa lọ́jọ́ kan irú yín ṣọ̀wọ́ sàn adẹ̀gbàdúrà gbogbo iṣẹ́ rere tá à ń ṣe fúnlẹ̀ Yorùbá odò àdó yìí àti gbogbo èèyàn àti ọba àti bòyè àtàgbàlagbà àtọmọdé tó wà ń bí ẹjọ má bínú sí wa ọ̀nà wa pọ̀ àwọn kan sì ń lọ sẹ́kọ̀ọ́ láàrin wa àwọn kan sì ń padà bàdó àwọn kan ń padà lọ Ìbàdàn sọ afẹ́ ṣe láàrin ìṣẹ́jú mẹ́wàá afẹ́ parí gbogbo nǹkan tá a fẹ́ ṣe ń bì bá a ṣe ṣe láwọn ibi tó kù náà ni ẹ ṣe ẹ ṣe gan ni ẹ̀ẹ́dẹ́rì pé bá a ṣe wá a wá pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó dùn mí pé ibi ìlà wa gbẹ̀yìn bá rí bá a ṣe pọ̀ tó láti mọ̀ pé àkóyọ oníkéré rárá rárá ní ìgbàjọ ẹ ṣe bẹ́ẹ̀ ṣe gbà wá ọ̀run àgbà yín náà ayé àgbà yín àtàgbà àtọmọdé wọn àgbà yín sí rere afẹ́bẹ̀rẹ̀ ètò báyìí ṣùgbọ́n bó ṣe yẹ ká bẹ̀rẹ̀ gan ni pé kábíyèsí àwọn ni ó kéde wa wọ́n dẹ̀ ti sọ fún wa nígbà tá a pàdé bí ọjọ́ mélòó kan sẹ́yìn pé àwọn ò ní wà bí nípa ti ara ṣùgbọ́n àwọn wà pẹ̀lú wa nípa ti ẹ̀mí wọ́n dẹ̀ sọ pé àwọn máa rán aṣojú láti gbẹnusọ fún wọn máa pé aṣojú wọn eh, olóyè lọ́jọ́ka láti sọ̀rọ̀ ọ̀bẹ ọ̀fọ̀ kábíyèsí ẹ̀ṣẹ̀ ọ̀sà. ẹ̀rọ lọ́lẹ́ ẹ̀rọ lọ́lẹ́ àdúgbò ẹ̀rọ ẹ̀tọ́ ọ̀rọ̀ ẹ̀dọ̀ tó lè bá ọ̀dọ́ àgbàdọ̀rẹ̀ ètò àgbàdọ̀rẹ̀ àti gbogbo ẹ̀rí ìdájọ́ ọ̀rọ̀ ìgbà ọ̀rọ̀ ọba bàbá rẹ tó wà ní bọ̀kọ́ lọ́sọ̀rọ̀ ẹ̀rọ ìgbàgbọ́ bàbá ní ká kí pé àwọn ọmọ nínú ìwà rí ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìpàdánù náà kò sí káwọn ìwádìí ṣe ìpàdánù àwọn ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ọ̀la ló máa jẹ́ one hundred and thirty five years tí o di great tó bẹ̀rẹ̀ tá a tó parí ọ̀la ọ̀la ọ̀dọ́ yìí ìyá ìfẹ́ máa jẹ́ one hundred and thirty five years tó di great tó parí tó adúgbò rẹ̀ náà pé lágbára náà àyíká ọ̀dọ́ tó àtọ́ ẹ̀kọ́ ẹ̀ṣẹ́ pípa. ẹ ṣe gan ni láìpẹ àkókò wa ṣòfò um, ó ní nǹkankan tó yẹ ká ṣe ń bí ó yẹ ká mọ àwọn bíi mélòó kan láàrin wọn jẹjọ sẹ́ni bá ṣe bí ìtúbọ̀tún fún. ẹ̀rọ ìdíjọ́ bí ọ̀gá rẹ̀ ní bàbá látọ̀nà ibapf ìlú ìbàdàn. i Philippe Abraham. Left hand, RPA president. Akibabu Adébọ̀wálé Adébọ̀ké. Báyọ̀ àtọ́jọ́ kọ̀ọ̀rọ̀ ìròyìn yóò burú lókè òun. Yóò bu ẹ̀ṣá kẹ̀yìn. Abẹ̀bẹ̀ gẹ́gẹ́ bí baálẹ̀ baálẹ̀ bàbá kírìtì ọ̀tọ̀ bàbá baálẹ̀ yìí náà tó wà tó sọ pé ti àwọn ìgbà òdòdó. nígbà tẹ́ ń fọ ẹ̀wẹ́ ilé o èrèǹtẹ̀ ẹ ṣàlàyé ìfún wa ló bá ní wá ṣùgbọ́n àwọn ọ̀gbọ́n yẹn o. ẹ̀rọ ẹlẹ́lẹ́lẹ́ òkèlè ọmọdé òní òun la gbà lọ́la tó òun la fi máa ń kíra wa tẹ́ bá ti rọ́mọ ìbájọ́ tẹ́ bá ti rí ẹ̀rọ ẹlẹ́lẹ́lẹ́ a ti mọ̀ wípé ọmọ ìlú Ìgbàjọ ni. ó ti jọra àbí ò jọra. ẹ ti sọ wọ́n. Ah, ẹ ṣe gan ni ṣẹlẹ̀ pé a tún ti kọ́kọ́ báyìí tí n bá ti délé tí n bá ti lọ kíyàwó mi màá ti màá ní ẹ̀wẹ́rẹ́ lére òkè lérè wọ́n ní tí ò bá ti dáhùn kó padà sílé bàbá ẹ̀. bọ́ ẹ ṣe gan ni ẹ jọ torí àkókò wa mo fẹ́ pe àwọn representative.